lọ́jọ́ òbí ọláyímíkà babs tí mò ń kíra mi kú ayọ̀ ọjọ́ òbí ẹ̀yin tẹ́ ẹ ti ń pè mí wípé a fẹ́ gbé mọ́tò fún ẹ a fẹ́ kọ́lé a fẹ́ fún ẹ kọ́kọ́rọ́ ilé ẹ̀ ń ṣì ní sùúrù ẹ jẹ́ kí n parí ètò yìí. oh my god. ẹ bá ra tíkẹ́ẹ̀tì London ẹ mọ̀ wọlé gbogbo ẹ̀ máa gbà. ọláyímíkà babs lèmi jẹ́ ọmọ lọ́jọ́ òbí atọ́kùn ètò bàbá ètò ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àlejò mi tòní fún àkànṣe ètò fún ọjọ́ òbí mi yìí àwọn náà ni Kọ́lá Ògúnkọ̀yà alias Gbẹ̀du master no play kó máa no play no play <laughs> ìlú tẹ ti wá àti mọ àwọn iléèwé tẹ lọ bẹ́ẹ̀ ti jẹ ẹpà tàbí Ọlọ́run ṣe kọmpọtì láì fún yín gbà tẹ dáàrin àwọn guys high school àbí bílẹ̀ <laughs> ó máa dùn àsítórì yín dùn gan Ọlọ́run ẹ já padà wá sí iṣẹ́ tí gbogbo ayé mọ̀ ẹ́ mọ́ hmm. ní àwọn ìgbà kan hmm, làwa náà fi làwa náà fi gbọ́njú mú ọ pé èèyàn mọ orin pé àwọn náà ń to orin papọ̀ àwọn ara àwọn orin yín wà nǹkan táwọn náà fún un pé ah, àná àná lè ṣe nínú kwaya nígbà náà lọ́hùn. pépéréré pépé ẹjẹ ẹjẹ kárán àwọn ará ilé létí tẹ́ bá ti ju kíní ẹ̀ wọ́n á ti yẹn ọ̀ya. pẹ́rẹ́ pẹ́rẹ́ pẹ́rẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹpẹtẹ bẹ́ẹ̀ ni pẹpẹrẹpẹ. tí ṣe bẹ̀bẹ̀ pàràrà ẹlẹ́yinjú ẹ̀gẹ́ fine fine baby ewa ẹlẹ́yinjú ẹ̀gẹ́ tó bá di fẹ́rẹ́fẹ́ tó bá dánjọ́ alẹ́ pè mí lórúkọ kò fà mí ní ròmù ṣóhun tí mo fẹ́ jẹ ṣóhun ni yóò jẹ́ ìgbọ́ pè mí lórúkọ kò fà mí ní ròmù don't play. tó ṣẹlẹ̀ ni pé nígbà tẹ̀mí ń gbórin yẹn lọ́dún yẹn lọ́hùn gbogbo tó wá sí èmi náà wà creative wọn bá díẹ̀ gbogbo tó wá sọ fún mi ni pé ó ń láti jẹ́ pé àbúrò ọ̀rẹ́ ẹ̀yin kan ó wà tó dáa tó ṣe é wò gẹ́gẹ́ bí ọmọbìnrin <laughs> òun lẹ̀ ń bá ṣeré oge ìjọba ti kẹ ẹyìn Ṣadé àgbẹ̀rún tó lókè owó mọ̀ wọ̀rí nínú gómìnà mẹ́rin náà tàbí Fatima ọ̀yá ọ̀yá fàámọ̀ wọ̀rí ìgbẹ́ rẹ̀ àbúrò rẹ̀ mọ́ ayé ń ṣe irú ẹ̀ kí ni ìtàn tó rọ̀ mọ́ orin kan tó bí orin nítorí ó jẹ́ ní tí gbogbo ayé fi mọ̀ yẹn ẹ̀jẹ̀ ká yóò mọ̀ pa ẹ̀. actually the whole topic gangan ni pé mo kàn ronú nípa music bí àwọn bàbá wa ṣe ń ṣe àwọn Dr. Victor Lai àwọn you know, uh, Orlando Owo Orlando Julius Ekemode ẹ̀wò ṣẹ́wọ̀n wọ́n máa ń ṣe àwọn orin tó máa ń jẹ́ evergreen hmm. wọ́n máa ń jókòó wọ́n máa write songs out ẹ̀ nígbà yẹn ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ you know, nǹkan tó ń lọ ńgbà yẹn nìyẹn so and uh, àwọn èèyàn fẹ́ máa gbọ́ sítórì mọ́ pé gọ́fìmẹ̀ntì ṣe gbá <laughs> kinní kan táyà jó ilẹ̀ ò dáa so wọ́n fẹ́ nǹkan tó máa fi relax tí kìíní mm. brain wọn máa wà òkè ṣẹ́gẹ́ mm. so mo wá wò pé òkè kí ni mo lè ṣe mo wá bẹ̀rẹ̀ sí ní gbọ́ ọmọ pupa wo mo tún gbọ́ bèbí jọ̀wọ́ kò má ìlọ́wọ́ anytime tẹ bá ju kìíní ẹ̀ ó ń rò náà ni so mo wá wò pé òkè mo wá jókòó mo wá compose things yẹn together tìyín náà ló wá bí at least ọlọ́run dẹ̀ wá gbà fún wa ah, so ó lálẹ́ ògbà yé mọ́ ṣùgbọ́n tá a bá ní ká hmm. wo àwọn tó ń kọrin